ọ̀làyé ẹ̀yìn kí ló ń pè láṣìṣe kí ni wọ́n ń pè ní àṣìṣe ṣẹ́tìrí ta bá wo èdè tí mo sọ yìí àṣìṣe nǹkan tó mọ́ ń túmọ̀ sí òun náà ni pé nǹkan téèyàn ṣìṣe tó ṣìṣe kò ṣe bó ṣe yẹ kó ṣe ó lè pín sọ́nà méjì ní abala alákọ̀ọ́kọ́ tí mo fẹ́ pín sí yìí bẹ́ẹ̀ ni a tún lè pín àyíṣe sọ́nà méjì lábala ẹlẹ́ẹ̀kejì inṣàlọ́ àwọn abala mẹ́rẹ̀ẹ̀rin náà ni máa yanjú pẹ̀lú gbọ́nọ́ọ̀bà pẹ̀lú gbọ́nọ́ọ̀bà dẹ̀rẹ́ máa fún wa ní àwọn ẹ̀rí nínú alukur'an karim tí alukur'an gẹ́ ti ṣe yàtọ̀ láàrin àwọn nǹkan pè láṣìṣe yìí kọ́n bá rú wa lójú. ìran àṣìṣe alákọ̀ọ́kọ́ òun náà ni àṣìṣe tó jẹ́ sí wípé ẹni tó ṣe nǹkan yẹ ọ̀mọ̀ pé nǹkan yẹ ọ̀dá kọ̀mọ̀ pé tó ń ṣe ò dá irú àṣìṣe báyìí maghfur àáforíjì ẹni tó bá ṣe irú àṣìṣe yẹn nítorí pé a ní àwọn àṣìṣe méjì tí mo sọ yìí wọ́n ní irú kọ́kọ̀ yughfar yughfar àáforíjì ẹni tó bá ṣe irú àṣìṣe ẹlẹ́kejì la yughfar àìníforíjì ẹni tó bá ṣe àṣìṣe táforíjì ẹni tó ni kò mọ̀ pé tóun ṣe ò dáa tàbí kó jẹ́ sí wípé nǹkankan ló ṣẹlẹ̀ sí tó dá làákàyè ẹ̀rú tó fi ṣàṣìṣe yẹn kí lẹ̀ rí lórí ilé báyìí nínú suratul ahzab nínú suratul ahzab Ọlọ́hun Ọba àlíkẹ́lá ṣàlàyé ìran àṣìṣe kan bẹ̀ gbàtí Ọlọ́hun Ọba àlíkẹ́lá ń sọ nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin ànábì àti zaid ibn al-haritha zaid ibn al-haritha ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin òun àtànábì sallallahu alayhi wa sallam tí zaid ibn al-haritha tó kọ ìyàwó ẹ̀ kalẹ̀ fẹ́ pè ní zainab ànábì wá nífẹ̀ẹ́ àti fẹ́ obìnrin yìí ànábì nífẹ̀ẹ́ sí kó fẹ́ obìnrin yìí ṣùgbọ́n ànábì sallallahu alayhi wa sallam wá lè sọ ipò òǹfẹ́fẹ́ nítorí pé ànábì ń sá fún ìsọlẹ́nu tí ó ṣẹlẹ̀ nínú ìlú kí ni ìsọlẹ́nu náà òun ni kí wọ́n sọ ipá ànábì fẹ́ obìnrin ọmọ rẹ̀ sọmọpẹ́ nínú ṣẹ̀ríà àrọ́mù ni èèwọ̀ ní fún bàbá kó fẹ́ obìnrin tí ọmọ rẹ̀ bá ti fẹ́ rí bóyá ọmọ yẹn ti kú ni àbọ́mọ yẹn kọ̀ọ́lẹ̀ láéláé bàbá ò lè fẹ́ mọ́ èèwọ̀ ni kò lè fẹ́ obìnrin ọmọ rẹ̀ kódà kọjá pé ọmọ yẹn ti kú àbọ̀mọ yẹn ti kọ obìnrin yẹn lẹ̀ zaidu yìí dẹ̀ ni zaidu bin muhammad náà ń pè é nítorí pé adopted child anabi sallallahu alaihi wasallam ni ọmọ tí anabi gbà wò ni láwọn àsìkò yìí wà ọmọ tí èèyàn bá gbà orúkọ ẹni tó bá gbà wò ni ọmọ fi ń pè é wọ́n máa ń pe zaidu ní zaidu bin muhammad zaidu ọmọ muhammad sọmọ pé pẹ̀lú yìí pé zaidu lọmọ muhammad yìí rè anabi ò lè fẹ́ yàwó ẹ̀ tó bá jẹ́ pé àfihàn ilẹ̀ fọ́mọ anabi ni ṣùgbọ́n kì í ṣe ọmọ anabi ọmọ àgbàbọ̀ anabi ni ọmọ tí èèyàn bá bí láti inú èèyàn lè lè fẹ́yàwó ẹ̀ ọmọ tó bá jẹ́ ọmọ àgbàbọ̀ èèyàn lè fẹ́yàwó ẹ̀ obìnrin yìí sì wà nẹ́bí sallallahu alaihi wasallam ọlọ́run bá nígbà wá sọ àkàlẹ̀ bí anẹ́bí fẹ́ àmàpọ̀ wù ọ́ láti fẹ́ ṣùgbọ́n òun wo nǹkan táwọn èèyàn sọ nǹkan yìí ọlọ́run ìṣẹ́ lè wọ̀ fún ẹ ọlọ́run bá nígbà wá pín lọ́jọ́ yẹn wípé ọmọ tí èèyàn bá gbàgbọ́ ẹ̀ gbọ́dọ̀ pé ní orúkọ ẹni tó gbàgbọ́ mọ́ ọlọ́run bá nígbẹ́ wá ní ẹ máa fi orúkọ wa bá wọn pè wọ́n ìtàn tó bí àyà yẹn wá ní ṣókí nìyẹn wà ní kò sọ́lọ́mù sọ́lọ́mù kàtà àyà yìí wà nínú Suratul Ahzab àyà ẹlẹ́ẹ̀karùn ọlọ́run bá nígbẹ́ wá sọ ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ òun gẹ́gẹ́ ní kẹ́tí mo fẹ́ lò bí báyìí ọlọ́run bá ní walaysa alaykum junahun fima akhtatum bihi walakin ma ta'ammadat qulubukum wa kana Allahu ghafurur rahima ọlọ́run bá ní wàlíṣà alaykum junahun fima akhtatum bihi ọlọ́run bá ní kò sẹ́sẹ̀ lé yín lórí ẹ ò ní gbẹ̀sẹ̀ lórí tẹ́ bá sàṣìṣe ṣe in tí ẹ bá ṣiṣe ọlọ́run bá ò ní fìbí yín eléyìí báyìí jẹ́ lára ìkẹ́ ọlọ́run bá àtàánú ọlọ́run bá lórí àwọn ẹ̀dá ọlọ́run bá ní wàlíṣà alaykum junahun kò ní sẹ́sẹ̀ fún yín fima akhtatum bihi lórí àwọn nǹkan tí ẹ bá fi àṣìṣe ṣe kí a bá wá lè gbọ́tù máa ti ṣe yíyé ọlọ́ọ̀bá ní kí a bá ṣàlàyé irú àyè tí wọ́n là ń sọ ọlọ́ni wà láìkì mẹ́ta ẹ̀mẹ́dẹ̀ tòlóbùkùn ọlọ́wọ́n bá ní àmọ́ nǹkan tẹ́ mọ̀ jìyà lé lórí òun ní nǹkan tó jẹ́ sí wípé ẹ mọ̀ mọ̀ sí ni wà láìkì mẹ́ta ẹ̀mẹ́dẹ̀ tòlóbùkùn a jẹ́ pé ìran àti ṣe ní báyìí òun làyí ṣe tó yẹ pẹ́ni tó sí ọ̀ mọ̀ mọ̀ ṣe ẹ̀rí mi gbọ́yé àṣìṣe yẹn ẹni tó ṣe àṣìṣe yẹn kò máa mà ṣe àṣìṣe yẹn ọlọ́run bá ní irú àṣìṣe tó bá rí báyìí a ò ní fìyà jẹyìn lé lórí a ò ní fún yín lẹ́sẹ̀ lórí ẹ̀ ìtẹ́ máa gbẹ̀sẹ̀ lé lórí wàláàkì àmọ́ ẹ máa gbẹ̀sẹ̀ máa ta ẹ̀mẹ́dà tí kò lóòbùkù ìtí ẹ bá máa mà fínú fẹ́dọ̀ ṣe wa kana Allahu ghafurur rahima dájúdájú ọlọ́run ọba àníkẹ́lá ó ọba aláforíjì lórí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ fíyàn ti ṣe sẹ́yìn síwájú kéèyàn tó mọ̀ dájọ́ rẹ̀ rahima ó sì jẹ́ ọba oníkẹ́ tó wá forí ẹ̀ṣẹ̀ jìyàn kan àfáwà mujahid rahimahullahu ta'ala nínú àwọn ọmọ tí wọ́n sọ̀hábà ní ọkọ̀ ìmọ̀ tafsir látọ̀dọ̀ àfáwà abdullahi ibn abbas radiyallahu anhu ibn abi najih rahimahullahu ta'ala ó bẹ́ẹ̀ gbà wá lọ́dọ̀ mujahid nígbà tó ń tí wáyà yìí al'imamu tọ́bari rahimahullahu ta'ala wọ́n mú wá nínú tafsiru wọn wọ́n mú ẹgbàwá tí mo fẹ́ sọ wọ́n mú wá mujahid sọ yí pé walakin ma ta'ammadat qulubukum ọlọ́wọ́n bá lékẹ́ ní fal'amdu ìtànpẹ̀ ní tí yà màmá ṣe òun náà ni máa ata ba'da al-bayani wan-nahyi fi hadha wa ghayrihi máa ata ba'da al-bayani wan-nahyi fi hadha wa ghayrihi eléyìí tẹ́ ẹ bá ṣe lẹ́yìn tá a ti ṣàlàyé fún yín tán lórí ìdájọ́ tí à ń sọ tá ń sọ̀kalẹ̀ fún yìí ṣàlàyé ti wá tẹ́ ẹ bá tún padà ń ṣe lẹ́yìn rẹ̀ àbí àwọn nǹkan míì tó yàtọ̀ sí eléyìí náà nínú àwọn àlámàrí ẹ̀sìn tẹ́ ẹ bá padà sí lẹ́yìn tálàyé ti wá lẹ́yìn tí ìkọ̀fúnni ti wá lórí ẹ̀ eléyìí báyìí lọ́wọ́ bá rí tó fi àjẹyìn lé lórí ó ní mẹ́ta àmẹ́dàt olùbùkún gbogbo ohun tí èèyàn bá ṣe lẹ́yìn tálàyé ti wá bá lẹ́yìn tí ẹ̀rí ti wá tí ẹ̀rí ti wá bá pé nǹkan yọ lọ́wọ́ bá ọ̀fẹ́ tí náyù ti wá ìkọ̀fúnni ti wá tó tó wá padà ṣe nǹkan yẹn ó ní mẹ́ta àmẹ́dàt olùbùkún ajẹ́gbẹ́ nǹkan pè láti ṣe ó ní nǹkan téèyàn ṣe nígbà téèyàn ò mọ̀ pé kò dáa ẹ̀rí gbogbo ìran àìṣẹ́ alákọ̀ọ́kọ́ nìyẹn tí a bá wá padà sínú Suratul Baqara àdúrà kan bẹ tí àwọn ẹni rẹ̀ sáájú ti ṣe tí àdíṣù dẹ̀ wà nínú Sahih pé Ọlọ́run bá ríká sọ yí pé òun ti ṣe kí ni òun ti gbàdúrà yẹn òun náà ni Rabbana la tu'akhidhna in nasi'na aw akhta'na ìyẹ́ Ọlọ́run bá má fi gbá wa mú má fi jẹ wá níyà in Ta a bá gbàgbé láti ṣe tí ọlọ́run bá lè kíra ní ká ṣe agbàgbé ní kété pé àfẹ́ ṣe agbàgbé pé ọlọ́run ní ká má ṣe ni ọlọ́run bá má fi jẹ wá ń yà a ó àtọ́ àná àbí àṣàtìṣeṣe kí ṣe pa àmọ́ọ́mà ọlọ́run má fi yẹn jẹ wá ń yà o hadithu dẹ̀ wá wípé ọlọ́run ní èmi ọlọ́run ti gbà bẹ́ẹ̀ ṣẹ̀ríru àjíṣe ikọ́ ni a ń sọ ipò gbẹ̀yìn jáde kó no man ká gbọ́ yé dáadáa irú àṣìṣe ìkọlá sọ pé gbéyàn jáde kó nu àlùsùnà kódà eléyìí rè ọlọ́wọ́n bá lè kẹlẹ́ òní fìyà rẹ̀ jẹyàn bẹ̀lẹ́ tá a sọ pé ṣe kéde gbogbo jáde kó nu ìran àṣìṣe alákọ̀ọ́kọ́ nìyẹn so eléyìí ni bàbá ń pè lákìyèsí lánàá ni mo dẹ̀ rí pé ẹni tí ó pè bí iná àwọn àtẹnudẹ́jọ́ ń tàkúrọ̀sọ láàrin ara wọn tí ò gbọ́yé òun rò pé èèyàn ṣe nǹkan ó sì ṣe ẹwà tó ní ó gbé jáde ẹni yẹn ń rìfẹ́ sí oúnjẹ kọ́ làwọn ń sọ àṣìṣe ẹlẹ́ẹ̀kejì tí Quran yẹn establish pé yóò jìyà lé lórí tí màá dẹ̀ máa wọ ẹ̀rí ẹ̀ là ń sọ àṣìṣe ni wọ́n ń pe méjèèjì ṣùgbọ́n eléyìí báyìí kọ̀ mọ̀ rẹ̀ kéde mọ̀ọ́mọ̀ kéde pé kéde pàlàyé ti wá gẹ́gẹ́ bí àlàyé àfáwọn fi hadha wa ghayrihi gbogbo ń tẹ̀yìn bá ṣe lẹ́yìn sálàyé ti wá bá lẹ́yìn tá ti sàlàyé fún yàn tó bá tún ṣe nǹkan yẹn lẹ́yìn tí ìkọ̀ fún ni tiwa tó bá ń ṣe ọlọ́run fi àjẹ yàn òun ni má ta àmágát kòlúbùkùn ṣẹ́rí má ta àmágát kòlúbùkún àṣìṣe lòun náà tí yẹn máa máa ṣe yẹn àṣìṣe ni kí láfi pẹ̀lá yìí ṣe ni pé ó ti sí nǹkan tọ́lọ́run bá àdékẹ́lá fẹ́ kó ṣe ó ti sí nǹkan ò ṣe kò ṣe báyìí fẹ́ kó ṣe ó sì ṣe ó ṣe ní ọ̀nà tí ó tọ́ yàtọ̀ sí ọ̀nà tó yẹ kó gbà ṣe ṣùgbọ́n àṣìṣe títí ìmàmà nìyẹn lẹ́yìn tí mọ̀ ti dé wá báyàn ṣẹ̀rí yẹn ó ní àyíṣe táwọn sọ gbogbo èèyàn jáde kúrò nínú manhaj tó bá jẹ́ sí pé nǹkan tí ó lè ba manhaj jẹ́ ni tó bá jẹ́ pé nǹkan tó lè yọ ìjáde kúrò nínú àdùsùn náà ní téèyàn bá ṣe irú ẹ̀ irú ẹ̀ gbéyàn jáde kí làwọn ẹ̀rí lórí yẹn a rí àwọn ẹ̀rí lórí ẹ̀ nígbà tí Ọlọ́run bá lè tẹ́lá ń sọ ọ̀rọ̀ nípa ìtàn Ànábì Mùsá alayhi nígbà tí wọ́n bí ànábì Musa alayhi salatu wassalam tí ya rẹ̀ bí ìyá yìí ṣe mọ̀ wípé inú nǹkan tí Fìràáùn ń ṣe ni pé gbogbo ọmọkùnrin táwọn ọmọ Israẹli bá ti bí ó máa ń dù wọn ni ó dẹ̀ máa ń fa àwọn ọmọbìnrin wọn lẹ̀ yudabbihuna abna'akum wa yastahyuna ọlọ́wọ́n bá àríkẹ́lá wá kọ́ ìyá yìí bí ó ṣe ṣe Musa ọlọ́wọ́n bá àríkẹ́lá fi yá ìlọ́kàbalẹ̀ pé fọ́kàbalẹ̀ àwọn ọlọ́wọ́n bá àríkẹ́ ló dá Musa padà sọ́dọ̀ rẹ̀ tí nǹkan kan ò ní ṣe ìtàn sọ pé fàlùtàkọ́tọ̀hù áàlù Fir'aun ìgbà tí àwọn èèyàn Fir'aun àwọn ọmọ ogun Fir'aun àwọn èèyàn Fir'aun tí wọ́n rí ànábì Musa níbi tí ya rẹ̀ tó gbé sí gbogbo alákìmọ̀ tán yà bí wọ́n wá gbé wọ́n gbé ọmọ yìí nítorí ìrẹ̀tàkọ̀tọ̀ wọ́n mú láti ibi lókọ̀ kéèyàn he nǹkan tó sọnù àbí nǹkan tí yàn expect kọ́kẹ́yàn kéèyàn kàrí lójijì ìtàwọn lárúbá máa ń pè ní lókọ̀ nìyẹn so ẹ rí pé wọn expect pé àwọn lè rí ọmọ níbi tán ti rí ànábì Musa yẹn fàtàkọ́kọ̀hu áàlù fìràún àwọn ará ilé fìràún wọ́n wá gbé àwọn èèyàn fìràún wá gbé Musa liyakuna lahum aduwan wa hazana ṣẹ̀rí láàmù tọ́wà ń bí báyìí kìí ṣe láàmù ta'lil láàmù l'áàkíbà wà sayrura na máa ń pè a ń pè ní láàmù l'áàkíbà wà sayrura tẹ bá tún sí láàmù ta'lil ẹbà túnmọ̀ ọ̀rọ̀ lọ́wọ́ bá jẹ́ ìtumọ̀ láàmù ta'lil ni pé àwọn ọmọ ogun fìràwọ̀n àwọn èèyàn fìràwọ̀n wá gbé Musa nítorí kí Musa lè jẹ́ ọ̀tá fún wọn kó sì lè jẹ́ bànújẹ́ fún wọn ṣé torí ẹ̀rọ ti gbé Musa ṣé wọ́n gbé Musa torí kó lè jọ́ta fún wọn àbí torí kó lè jẹ́ bànújẹ́ fún wọn gbogbo àjùmọ̀ pé kìí ṣe nítorí pẹ́ fi gbé nìyẹn wọ́n gbé e nítorí kó lè jẹ́ qurratu ayn ẹgẹ́ bí ayẹyẹ ṣe ń bá bọ̀ pé nígbà tí wọ́n gbé lọ́dọ̀ ìyàwó fìràhùn ó sọ pé kúrọ̀ ìyẹn ni pé ìtútù ojú ìdùnnú lè jẹ́ fún èmi àtàwọn ará lè mi àbí nítorí tán fi gbé nìyẹn ṣùgbọ́n láàmú làákìbà ni pé litakuna liyakuna ìbànújẹ́ ló sì padà jẹ́ fún wọn láàmù yín sọ ìgbẹ̀yìn ibi tí ọ̀rọ̀ ànábì Mùsá padà jẹ́ fáwọn tó gbé àwọn gbé nítorí tútù ojú ni bẹ̀tí ibi tí ó padà já sí àtúbọ̀tá rẹ̀ ní pé ọ̀tá ni ó jẹ́ fún wọn ìbànújẹ́ ló jẹ́ fún wọn ó lè jẹ́ bẹ́ẹ̀ àbí ìbẹ̀rẹ̀ kọ́ là ń lọ́mọ kan fi ṣàlàyé ayà wa Haman ọlọ́ọ̀bá ní dájúdájú Fir'aun àti Haman tó jẹ́ igbákejì rẹ̀ tó jẹ́ pé òun ló tún ya ilé ní wújì lọ lẹ́yìn Fir'aun lásìkò yìí wa junudahuma àtọmọ ogun àwọn méjèèjì káànù khāfi'īn káànù khāfi'īn ọlọ́wọ́ bá ní aláṣìṣe ni wọ́n irú àyíṣẹ́ wọn lọ́wọ́ bá rí bá sí tí àyíṣẹ́ àyímọ̀ tí a sọ ìṣẹ́rùn àyíṣẹ́ alákọ̀ọ́kọ́ yẹn ni kálà káànù khāfi'īn ay káànù àfinīna mushrikīn ọ̀sẹ̀bọ ni wọ́n olùsẹ́lọ́wọ́ ọlọ́wọ́ bá lékẹ́lá wọ́n ní torí pé wọ́n ṣe kí ni wọ́n jẹ́ olùgbẹ́gbẹ́rí sáti ọlọ́run bá eléyìí tí mo wí tẹ́bá lọ ka tafsiru Qurtubi bẹ́ẹ̀ ṣe bá ń bẹ́ nìyẹn tẹ́bá lọ ka tafsiru Baghawi bẹ́ẹ̀ ṣe bá ń bẹ́ nìyẹn ṣe bá ní sí bí àwọn olùmọ̀ nípa tafsir báyìí tí wáyà yìí nìyẹn naam inna fir'auna wa hamana wa junudahuma kanu khati'in irú wọn àṣìṣe ẹlẹ́ẹ̀kejì rẹ̀ tẹ́ráyìí sí eléyìí báyìí tọ́lọ́wọ́ aláyìnṣe tọ́lọ̀ bá rí kẹ́lá tó fi àáhùn Haman àtàwọn ọmọ ogun wọn yìí aláyìnṣe tó gbé wọn jáde kó ní Islam ni àbáyìnṣe tó fẹ́ kù sí ní Islam náà àṣìṣe tó yọ wọn jáde kó ní Islam ni a jẹ́ pé àṣìṣe ṣe kí ni ìmọ̀ yọ yẹn jáde so ẹni tí ò gbọ́yé ọyẹ kó ti gbọ́yé sí pé a jẹ́ pé irú àṣìṣe wo là ń sọ àṣìṣe tó bá jẹ́ sí pé ẹni ẹlẹ́yìn àlàyé pé nǹkan yóò da ó tún wá ń ṣe irú ẹni báyìí aláṣìṣe láàmà kà sí irú àìṣe yẹn tó bá wá ń ṣe àwà worú ra àìṣe yẹn sáìṣe tó lè gbé jáde nú ẹ̀sìn ni àbẹ́lẹ̀ tí ó lè gbé jáde nú ẹ̀sìn ayà tí wọ́n kàíwà nínú Suratul Qasas ayẹlẹ́ kẹjọ nínú Suratul Qasas bákanáà tabalọ̀ nínú Suratul Yusuf àwọn ayà bí mẹ́ta kan wá nínú Suratul Yusuf tó ń fi irú ran àṣìṣe tí ọjà ìṣe ẹlẹ́ẹ̀kejì tó fi rinlẹ̀ wípé àṣìṣe yìí àṣìṣe tó yẹ pé tí a ti mú wá wípé ẹni tí ọmọ nǹkan tó ṣe tó sì ṣe tọ́lọ́ọ̀bà àríkà ṣe lóhùn tẹ̀lé forí yẹn jìnà yẹn àṣìṣe ilé ọlọ́ọ̀bà àríkà lá máa ń gbá àyàn mú lé lórí ọmọ ń gbá àyàn mú lórí ẹ̀ àwa worú ẹ̀yìn sí ẹni ọ̀sọ̀ wípé só yọ jáde àbí kò yọ jáde billahi mo fọ́lọ́ ọba bẹ̀yìn àwọn tí àwa ń pè láti ṣe yìí tá a sọ pé àyíṣe ẹyọ kan tí wọ́n ń ṣe bó táńpẹ́ láì jẹ ọkàn tá ní sọ́yọ wọ́n jáde ẹ̀bẹ́ wọn jáde àlàyé dọ́dọ̀ wọn àbálàyé ọ̀dọ́dọ̀ wọn ẹ̀dá fún mọ́mẹ́rin pẹ̀lú ọlọ́wọ́ bá ní o wọ́n ṣe gíní wọ́n ṣàgídí àbáàtọ̀ ohun tí ń dìbẹ́ndì wọn nísàlẹ̀ ń bí òun lè ní ẹ wọ́n lè máa rò pàwọn nímọ̀ ju ẹni tí ń sọ̀rọ̀ yẹn lọ́wọ́ ní nǹkan dààmú ọpọlọ yín wọ́n lè máa rò wípé gírímọ́ǹkà ìnìyàn wọ́n fún ẹlẹ́rìí pé bí nǹkan ṣe ríre oníwọ̀n lè máa rò wípé àwọn nímọ̀ jù wọ́n lọ ṣé ìyẹn ni dẹ̀mí ìyẹn ni ó zùrù ìyẹn ni dẹ̀lílù tó fi gbọ́dọ̀ gba nígbà tí àwọn ọmọ kéwú àwọn ẹni jọ òun máa ń pe àwọn àbá àwọn tó sì máa ń gbà kíyèsí Imam Malik rahimahullahu ta'ala kò mọ̀ wípé téèyàn bá ń sàlùwàlá ní téèyàn bá ń fọ ẹsẹ̀ èèyàn máa ń fi ìka yìí èèyàn máa ń bọ àwọn ọmọ níka ẹsẹ̀ yẹn ọmọ kéwú ẹ̀ ló pe sákìyèsí Imam Malik òṣè wá ta púpọ̀ ní òwúrò pé òun mẹ̀jú ọlọ́ni òṣègbà ṣé ó ń dúró nìyẹn sáwọn ìjà rẹ̀ nìyẹn téèyàn fún yàn kí ẹ àwọn èlè máa rò wípé ẹni tí ń sọ̀rọ̀ yà ọmọ kéwú jùlọ ta ló sọ fún wọn yí bẹ́ẹ̀ kílẹ̀ bí wọ́n kílẹ̀ bí wọ́n tó bá yẹ pé tó yẹ pé certificate lẹ fi wọ́n wàláì wàláì ẹ̀sì nítorí pé by virtue of certificate tó bá yẹ pé certificate ni ẹni yìí tó professor yìí àjẹsípọ̀ yẹ kí kọ́dá Sheikh Al-Albani ò yẹ kó jẹ́ student tó lè kẹ́kọ̀ọ́ lábẹ́ rẹ̀ torí Sheikh Al-Albani ò jí ní ju certificate primary school lọ professor ti gbọ́dọ̀ kọ́mọ primary school àbí àjẹpẹ́ sí Al-Albani ò gbọ́dọ̀ jẹ́ student yẹ gan àwọn tí ó jẹ́ student yẹ àwọn tó bá ti àwọn tó bá ti ṣe PhD àwọn náà lè jẹ́ student fún professor àbí tó wáyé pé báyìí bá tí ó certificate ni kódà Sheikh Mumbazi ò gbọ́dọ̀ jókòó sínú kíláàsì kẹni yìí tí bá ti ń kọyàn lẹ́kọ̀ọ́ tó Sheikh Mumbazi oníjíṣẹ́ oníjíṣẹ́ kọ́lí tó certificate lọ Sheikh Saliu Usaimin ò gbọ́dọ̀ jókòó tó gbé Sheikh Saliu Usaimin ò ní ju first degree lọ ẹ̀dá kẹwàá bá ń béèrè lọ́wọ́ àwọn wọ̀nyí wípé ókè nísìn àwọn ẹni yìí ń ṣe báyìí sí ókè ẹni ẹni ẹni tí ó kúrò ní dókítọ̀ tó di pòfẹ́sọ̀ ẹbí lè rí pé ṣé ìmọ̀ rẹ̀ ti padà tó lékún ju ìmọ̀gbà tó wà dókítọ̀ lọ ni ẹ̀rọ̀gbẹ̀ bèèrè technical question ni ẹ̀kà rí pé ìgboyè lásán ni kìí ṣe pé àbí iṣẹ́ ìmọ̀ ẹni yẹn ti lékún ju ìgbà yẹn lọ ṣá náà mo kàn yà síbẹ̀ ni kìí ṣe pé bẹ̀rẹ̀ gẹ́gẹ́ ni mo gbà lérò bẹ́ẹ̀ èní pẹ́kà máa ń fẹ́ kọjá sí pé kí ẹmọ́ máa tàwọn èèyàn má ẹmú wá ibi tẹ́ ẹ bá ti rí wípé àwọn salaful umma ní nínú àwọn ódùn ta lè fún olùmọ̀ ní pé tó lùmọ̀ bá ń ròyìn pé òun mọ kéwú ju ẹni tí ń kọ̀rẹ́tì òun lọ ó lè mọ́gbà correction lẹ́yìn tí tó yìí pé ẹni tí òun rò pé òun mọ kéwú jù lọ ó fún lẹ́rìí ó tún wá fún ní ọ̀rọ̀ àwọn tó mọ kéwú ju òun fún rẹ̀ lọ níta ń sọ yíyé sọ̀rọ̀ táwa dá sọ ókè nǹkan tí Sheikh Al-Albani sọ lórí ẹ̀rí nǹkan tí ibùdó nǹkan tí Sheikh tèmi sọ lórí ẹ̀rí nǹkan tí ibùdó tèmi sọ lórí ẹ̀rí nǹkan tí ibùdó Qayyim sọ lórí ẹ̀rí tó ìjà yí pé kò síbi tí wọn náà fẹ́ tu sí kọ wá máa ṣe gírímọ̀n káì kọ wá nítorí pé wọ́n rò pọ̀ ọmọ kéwú jẹ ní ẹlọ ni wọ́n ṣe gbà ṣé wọ́n zùrù nìyẹn ṣá gbogbo àṣẹ àṣekéyàn kásá máa wá excuse síbi tí ò sẹ́ excuse sí pé aláwọn eléyìí sẹ́ àwọn àfáà ti yìí sẹ́ abẹ́dìfẹ́ ni gbogbo gbà báwọn mẹ̀kàzínà ṣe ń di bẹ́ndà bá ti wọ́n pé ìkẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ tàbí wọn bẹ́ẹ̀ bá yìí dákọ̀ àfáwà ìrọ́bá ilé ṣetapọ̀ àfáwà arẹ́lẹ̀ àti ìjàmbẹ̀ bẹ́ẹ̀ làwọn ilé náà mọ́ ṣe báwọn àdàbíyà náà ṣe mọ́ ṣe báwọn mẹ̀kàzíyà náà ṣe mọ́ ṣe tó ń kálukú ń dáàbò wípé àwọn àfáà ti wá rí àwọn tọ́kọ́ máa ń tí ó rè ẹnìkan ò gbọ́dọ̀ sọ pé àsọ̀bíyà nìyẹn hizbíyà gan nìyẹn ìtàn ní hizbíyà nìyẹn tó wà gbọ́ yí kọ̀ ìtàn pè lẹ́lẹ́gbẹ́ gan nù. mo sọ wípé irú ìran àdìsí kejì mò ń kẹ́rù wálé lórí àrí mo wá ní àrí àwọn àyà náà nínú sọ́rọ́tì Yusuf ọmọ bá lè kẹ́sọ fún ànábì Yusuf pé Yusuf a'rid Yusuf gúrí kúrò níbi ìmọ̀ fún àwọn èèyàn nípa tó ṣẹlẹ̀ láàrin wa àtọmọbìnrin yìí ìtàn Yusuf àti arábìnrin ti. ó fẹ́ kí àrẹ́bì Yusuf bá ń ṣe fasad gbogbo ara ti mọ̀tàn yẹn ọlọ́ba alìgbà sọ wípé Yusuf a'rid an hadha ìrẹ́ Yusuf gúrí kúrò níbi ìmọ̀ fáwọn èèyàn nírò nípa ń tọ́sẹ̀ láàrin wa tó bẹ̀rẹ̀ yìí wastaghfir li dhanbik kò yí báyìí sí kó o dẹ̀ tọrọ àforíjì lórí ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ wastaghfir li dhanbik innaki kunti minal khati'in ọlọ́wọ́ bá ní ìrẹ́ obìnrin yìí ó ti wà nínú àwọn tó ṣe gíní ó ti wà ń lọ àwọn tó ṣẹ̀ lọ́wọ́ bá innaki kunti minal khati'in ọlọ́wọ́ bá ní minal khati'in tẹ́rí khati'in alákọ̀ọ́kọ́ àtẹ́lẹ̀ kejì tí mo kà nínú àwọn àyà méjèèjì òun wá láti bí khati'a khati'a khati'a kọ́ tọ́kẹsọ pín àti kíni àti hamza khati'a kò yẹ́ báyìí sí ó ti wà nínú àwọn ẹlẹ́ṣẹ̀ kí lọ́lọ́wọ́ bá alékẹ́lá pé ẹ̀ṣẹ̀ rí báyìí kọ́tọ̀ àbí so ẹ̀rí wípé irú ran kí lápé irú eléyìí káwọn fẹ́ ti wà ní ó wà ní àwọn aláṣìṣe àyíṣẹ́ tá àgbà lérò ní pé ó ti ṣe tọ́lọ́wọ́ bá alékẹ́lò ṣe kíni tọ́lọ́wọ́ bá ọ̀fẹ́ ó ti ṣe tọ́lọ́wọ́ bá fẹ́ kó ṣe ó ti ṣe ó ti ṣe lọ́wọ́ bá àbí so irú kọ́tọ̀ wọ ẹlẹ́ẹ̀kejì nìyẹn nam ẹ̀lẹ́gẹ́ tó fún ilẹ́rìí lórí ẹ̀ nínú sọ́rọ́tù Yusuf náà ni wọ́n sọ pé kọlù tàlọ́hì àwọn ọmọ ìyá nàbí Yusuf sọ pé abúra pẹ̀lú ọlọ́run ọba lakọt àṣàrọ̀kẹ́ lọ́wọ́ àléyìnà ọlọ́run ọba àlékà ti sa ìrẹ́ ànábì Yusuf lẹ́sà lé wa lórí ọlọ́run ọba gbọ́lá fún ọjù wa lọ nígbàtí ó padà hàn sí wọn tọ́nà ọba àlékà padà fi ẹsẹ̀ ànábì Yusuf nílẹ̀ ní sọ́rọ̀ náà sọ̀rọ̀ yìí lakọt wà ń kúnnà lẹ́kọ̀ọ́kì yìí gbogbo tá a ṣe fún ọ nígbà ní gbogbo ìtẹ̀rẹ́ tá a dì yẹn gbà yẹn wà ń kúnnà lẹ́kọ̀ọ́kì yìí ẹlẹ́ṣẹ̀ ni wá ni ẹlẹ́ṣẹ̀ ni wá ni sẹ́mi pé nǹkan táwọn ọmọ ìyá náà Yusuf ṣe fún sẹ́mi pẹ́ṣẹ̀ ńláńlá ni àbí kí náà pé nǹkan táwọn sí yẹn kọ́tọ̀ àbí so irú kọ́tọ̀ yìí là ń sọ sílẹ̀ yìí báyìí sọ́yọ̀ irú ẹ̀ṣẹ̀ tí àwọn ọmọ ìyá nẹ́bí Yusuf ṣe tó ṣe hasadu ẹ̀yẹn sẹ́rù hasadu yẹn sọ́yọ̀ wọ́n jáde kónú alìsúnà kọ̀yọ̀ wọ́n jáde kí ló dé tàbí mọ̀ àwòrú ìdájọ́ ẹ̀ṣẹ̀ yẹn kìí ṣe bẹ́sẹ̀ yẹn ṣe pọ̀ tó kéde pé nígbà tó pẹ́sẹ̀ yóò tí pé mẹ́ kò tí pé five hundred èmi ọmọ bí táwọn èèyàn ti ń kéwú burúkú báyìí àwọn kéwú tí ò ní ìsinadu kéwú tí ò kéwú fẹnu kéwú pé mọ́tà bẹ́ẹ̀ dìfẹ́ǹdì yẹn kan túláàsì ẹ̀ àìṣe ọkàn àìṣe ọkàn ò lè gbé yẹn jáde tọ́bajá àbá àsúnà òun ni ah, kéèsè rú àwọn alẹ́mà lórú àwọn èèyàn fún àdúgbẹ́ mọ́lọ́wọ́ tọ́lọ̀ tọ́lọ̀ ní kákẹ́kọ̀ọ́ wà lọ́yà àwọn eléyìí ọba pé ajá lọ́bọ̀ fún yàn ẹ̀rí mi gbọ́yé so innaki kunti a ó ní àkọlù tallahi laqad wa in kunna Yusuf aya 91 ẹ̀rí mi tún rẹ̀ nínú suratu Yusuf aya 97 kọlu ya abana àwọn ọmọ ìyá anábi Yusuf sọ wípé ìrẹ́ bàbá wa istaghfir lana zunubana bá wa tọrọ àforíjì lọ́dọ̀ lọ́wọ́ ba lórí ẹ̀ṣẹ̀ wa tá a ṣe kó bá wọn tọrọ àforíjì pé inna kunna khati'in torí lẹ́ṣẹ̀ làwọn ẹ̀dá kò tún àbá wa ṣẹ̀ wọ́n máa bẹ bàbá wọn kó bá wọn tọrọ àforíjì lọ́dọ̀ lọ́wọ́ eléyìí báyìí ẹ̀ àtàbárúkú bìdùwáyì sọ̀lìhì èèyàn máa ń fi àdúrà àwọn ẹni rẹ ṣe àlùbáríkà lọ́sọ̀dọ̀ Ọlọ́run pé á ah, mo rí pẹ́ ni rẹ ni ó ṣe pé bàbá wọn yà kú bẹ ni rẹ ni wọ́n bá ń sọ fún bàbá wọn pé bàbá wa ẹ̀dá fẹ́ bá abẹ lọ́hùn kọ́lọ̀ kó ṣàforíjì fún wa ẹlẹ́ṣẹ̀ ni wá pẹ̀lú dáṣe fún Yusuf yìí kí ni wọ́n pera wọn khati'un láti di kí ni láti di khati'a mo rò pé ó ti wáyé báyìí pé táà bá ń sọ̀rọ̀ nípa pé àtìṣe àtìṣe àìṣe táwọn ìfà sí òun là ìṣe ẹlẹ́ẹ̀kejì tọ́lọ́wọ́n bá àdékẹ́lá fi rìnlẹ̀ yìí àti wá mú wọnà Quran irú àṣìṣe yẹn tó gbẹ̀yàn jáde kónú Islam òun ni títí Firaun àti Haman àtàwọn ọmọ ogun rẹ̀ tọ́lọ́wọ́n bá àdékẹ́lá sọ̀rọ̀ sọ́rọ̀tù kọ́sọ̀ sábí adẹ̀ ti mú wọnà Quran irú àwọn àṣìṣe yìí eléyìí tí ó gbẹ̀yàn jáde kónú Islam ṣùgbọ́n tó yẹ sí pé ọsọ̀ yẹn di ẹlẹ́ṣẹ̀ òun ni títí àwọn eléyìí tó wà nínú sọ́rọ̀tù Yusuf àbí àti wá mú wá ìran àìsí alákọ̀ọ́kọ́ ilé ti jẹ́ sí pé ẹni ọmọ pé tóhun sí ọ̀dá ni àlàyé ọ̀dọ́dọ̀ rẹ̀ kò rẹ́rí pípẹ́ tóhun sí ọ̀dá àti nírù ìyẹn ọlọ́wọ́ bó ṣe kéne yóò forí ẹ̀ jìyàn náà lẹ́yìn tá ti wá rí léyìí ẹ jẹ́ kí n tó wá sàlàyé ìran àṣìṣe ní ìfún wa ìbẹ̀yẹn gẹ́gẹ́ wá ní ọ̀rọ̀ tó wá wá jùlọ a ní nǹkan tó ń pè ní khọ́tọ̀ un àárín bòlù a ní nǹkan tó ń pè ní khọ́tọ̀ un manhajiyun gbogbo àwọn eléyìí ni ò yáwó èèyàn ọjọ́ kan mo ṣe tààlíkì ńjọ́ kan ẹni yìí ń sọ náà ni ẹ àyíṣe ní kiri gẹ́gẹ́ ó sì náà máa dúró lórí àyíṣe kò bá dé tààlíkì àfikún bá ní ah! ẹ má jẹ́ kí kiri ìdàrú o àyíṣe póríṣiríṣi o ọgbọ́rí خطأ عارض وخطأ منهجي والخطأ العارض والخطأ المنهجي àṣìṣe tó jẹ́ sí pé àṣìṣe yẹn kàn gúnrí fẹ́ ni yẹn ni àti àìsí tó yẹ pé ẹni yìí mú nílànà tí ó fi máa ṣe lọ́wọ́ ni gbogbo ẹni máa sàlàyé fún yín méjèèjì ìdájọ́ méjèèjì ò yàtọ̀ síra wọn ìdájọ́ méjèèjì ò papọ̀ mọ́ra wọn ó yàtọ̀ síra wọn bàjẹ́ máa dẹ̀ fún yín ní bí ànábì ṣe bá àìsí méjèèjì lò lásìkò rẹ̀ eléyìí tí mo ń sàlàyé yìí ẹni tó bá tó fẹ́ rí àlàyé ẹ̀ dáadáa wa ní kẹ̀kẹ́ lọ fídíò kan bẹ lórí youtube kò ju six minutes and some seconds lọ six minutes and some seconds bóyá fourteen seconds precisely tí n bá gbàgbé fídíò yẹn ó jẹ́ lecture sheikh sa'id raslan hafizallahu ta'ala wọ́n táìtù rẹ̀ wípé ahlu sunnati yufarriquna bayna al-khata al-'arid wal-khata al-manhaji ahlu sunna máa ń ṣe yàtọ̀ láàrin al-khata àti al-khata al gbogbo yọ ń padà tí máa padà sàlàyé kí náà ń pè méjì yóò yé wa ń sìn dáadáa kí náà ń pè ní alxọ́tọ̀ olè àárín alxọ́tọ̀ olè manhaji alùsùn náà máa ń ṣèyàtọ̀ láàrin méjèèjì wọn méjèèjì ò kí ń dà rárá báwọn eléyìí ṣe ń dakọ̀ ikọ̀ wọn èyí dakọ̀ bẹ́ẹ̀ so eléyìí gbogbo àwọn eléyìí báyìí rèé ẹ kàn fẹ́ da manhaji òru fáwọn èèyàn ni ṣé báyìí so ṣètìrí alkhọ́tọ̀wò láàárín kílẹ̀ rí lórí ẹ̀ táàfi gbọ́yé ẹni kọ́kọ́ mẹ́rí ẹ̀wà náà kí wá sàlàyé nǹkan tó wà ń bẹ̀ tàtún pè ní alkhọ́tọ̀wò láàárín ẹ̀rí lórí ẹ̀ náà ni hadith tí Bukhari àti Muslim gbé jáde hadith wọn kùnrin kan nínú àwọn sọ̀hábà yúdà himaron wọ́n máa ń pè ní himar tẹ́tẹ́kẹ́tẹ́ wà káà na yashrabu ẹni táwọn yìí máa mutí wa kullama shariba al-khamra gbogbo gbà kíkà tó bá mú tí wọ́n mú wá bá Nabi sallallahu alaihi wasallam àwọn sọ́bọ̀ wa kó lúlù tí ẹni tó gba hadith yẹn wá ní ìbẹ́nu wa tó pé bàtà ní oyò lẹ́sẹ̀ tí ó mọ kóbò wa tó pé àbàrá ni ìbẹ́nu wa bí èkánná azàmọ kóbò bó kò sì dọ́tí dúó tó ti mú tí ti mú wá báyìí fọ́lá àwọn ṣe ìyà tààrà

anabi wojú ẹ̀ anabi ní láti láàánú láyé rẹ̀ ọ̀gbọ́dọ̀ láàánú rẹ̀ mọ́. fàyínà wúyọ ẹgbẹ́ wọn àwọn rasúlà ẹni tó wọ yìí nífẹ̀ẹ́ ọlọ́wọ́ bá àtòjíṣẹ́ rẹ̀ má láàánú rẹ̀ mọ́. látúwìn àṣetọ́nà aláàkì máa rẹ̀ èsì lọ́wọ́ lórí ọmọ ìyá rẹ̀. ṣẹ̀ríru àṣìṣe tẹ́ni ìṣe àṣìṣe lòun náà ṣe bí jẹ́ mu sí àṣìṣe ni o àbí ẹ̀ṣẹ̀ ni ṣẹ̀ríru yẹn oná ń pè ní alkhọ́tọ́wù láàárí kí ni túmọ̀ rẹ̀ ó ní àìsẹ́ tó yá sí pé ẹni yìí mà pé tí ò dáa ni ṣùgbọ́n ìfẹ́ ẹnu òun ló gbé e, tí ṣètọ́ni fi mú láti máa ṣe nǹkan tí ń ṣe yẹn kò dẹ̀ ní máa pèpè sí ìmutí òun gan náà máa rí pé tóun sí ọ̀dá nínú ó sì máa bàjẹ́ nǹkan yẹn ọmọ wá ṣẹlẹ̀ sí yóò máa gúnrí bá nígbà tí ìfẹ́ ẹnu bá ti gbé ìfẹ́ inú àti ṣáwà ọtí mímu yẹn tó bá ti gbé yóò wá sí àyíṣe yóò lọ sẹ́lọ́wọ́ ọba ṣùgbọ́n lẹ́yìn tó bá sẹ́lọ́wọ́ ọba yẹn tán ojú rẹ̀ ó wálẹ̀ inú rẹ̀ ó bàjẹ́ ẹ̀rí pẹ̀lú ẹni bẹ́ẹ̀ kò mú nǹkan yẹn ní manhaj tí fi ń sin lọ́wọ́ ọba kò mú manhaj tí ń pèpè sí àbí ilé náà ń pè ní alkhọ́tọ̀wù làárín ẹ́ tàwọn eléyìí ṣerú àṣìṣe yẹn làwọn yẹn ṣe ẹ̀rí pé kì í ṣe bẹ́ẹ̀ àbí hmm. irú àṣìṣe alákọ̀ọ́kọ́ rí tán pè ní alkhọ́kọ́ wíl àárín bóyí ṣe máa ń wáyé nìyẹn fẹ́ra ń sìn gbogbo àfáà súnà náà sì gbà yí pé irú ẹni tó bá kó sírú àwọn àṣìṣe báyìí ó ní bá ṣe ń bá wọn lò kò yí báyìí sìn jẹjẹ tó bá tọ́ sí níyà á fi jẹ tó ti bẹ́ẹ̀ àmì yọ jáde kó nínú alẹ́ súnà tó jẹ pẹ̀lú alkhọ́kọ́ wíl pẹ̀lú irú àwọn àṣìṣe báyìí fẹ́ra ń sìn so ẹni yìí rèé mo ní ìfẹ́ inú ló gbé tó fi ṣe bẹ́ẹ̀ nǹkan tó dẹ̀ ṣe ẹ̀ṣẹ̀ ni kò ń ṣe bídà kò ń ṣe kí ni o kò ń ṣe àdádálẹ̀ tí ń fi ń sin lọ́wọ́ ba so kódà sọ̀híbùhà ẹni tí ń ṣẹ̀ṣẹ̀ yìí mukirun bi annaha dhanbun òun gẹ́ gbà pẹ́sẹ̀ lòun ṣe àbẹ́ẹ̀kọ́ ni kò dẹ̀ ní pèpè sí òun gẹ́ sì mẹ́bẹ́ tóun ṣe yìí ní tí ó mọ orí ṣùgbọ́n ìfẹ́ ẹnu òun ló ṣe kí ni òun ló borí ẹ̀ ti fi ń ṣe wa amma al-khata'u al-manhaji ẹ̀ wá rí al-khata'u al-manhaji òun burú gan tiẹ̀ òun náà là ìṣe tẹ́ niyẹn ti mú nílànà tí ó fi máa ṣe lọ́wọ́ bá ti ń pèpè sí tó sì gbàgbé lára ẹ̀sìn ilé ìwà bóyá ọ̀rọ̀ rí ni bóyá ọ̀rọ̀ ẹnu ni bóyá sí oríkèríkè ara ni al-khata'u manhaji òun náà ń gbé bẹ́ẹ̀ kílẹ̀ rí lórí yẹn àwọn àfáà máa ń fún wa lẹ́rìí lórí yẹn pé òun ni ìtàn àwọn kọ̀wárì ẹ̀wọ́ ẹni yìí bánabi sallallahu alaihi wasallam ṣe bá wọn lò ẹ̀wọ́ àwọn kọ̀wárì bánabi ṣe bá wọn lò pàápàá jùlọ olórí àwọn kọ̀wárì zulkhuwaisiro abdullahi munzilkhuwaisiro at-tamimi ẹjọ́ nítorí ọlọ́run bá àìṣe mélòó ni abdullahi munzilkhuwaisiro at-tamimi ṣe ẹyọ kan náà ni àrí nígbà tí wọ́n ń pè nǹkan tí wọ́n kóbọ̀ lójú ogun Hunain Ànábì sallallahu alaihi wasallam wá ń fún àwọn kan tí Ànábì fẹ́ fa ẹ̀mí wọn sẹ́sìn ju àwọn tẹ́mi wọn ti dúró nú ẹ̀sìn lọ. Ó wá sọ fún Ànábì sallallahu alaihi wasallam pé i'dil ya Rasulallahi fa innaka lam ta'dil. Èdè Ànábì ṣe déédéé torí pé kèṣe déédéé ló ń ṣe yìí. Àbòsí ló ń ṣe yìí náà. Àìsí ẹyọ kan tó ṣe nìyẹn. Àìsí ẹyọ jáde kó nú àrùsùn àbí ọ̀yọ́. Báwo lẹ ṣe máa ń ṣe báyìí? Ọyọ́ bàjẹ́ bàjẹ́ ṣe ra ìsìn ìgbà tí anábì sallallahu alaihi wasallam tó di wípé àwọn sọ̀hábà lè mọ́ anábì ò ní ká má lè mọ́ o nítorí pé kọ́tọ̀hùn tẹ́ni manhajù ni kọ̀ mọ́ manhajù bá ṣe ń bá olórí lò ẹ wo bó ṣe bá anábì lò báwọn ìṣòwárò ṣe máa ń bó lórí lò nìyẹn wọ́n rí olórí sí alábòsí kò báyìí sìn wọ́n wá máa tí a wá rí ìtakò lórí ẹ̀ wọ́n ń pè ní ìkárùn múnkíàr lọ́dọ̀ wọn ẹgbẹ́ mọ́ ti sọ̀rọ̀ fún ìlànà pé ìkárùn múnkíàr wọ́n pè tàbí kọ́ sọ pé àmúrù bil ma'ruf ṣe báyìí sí kódà jihadu tó máa ń ṣe láti fi jáde láwọn lórí lórí wọ́n pè ní àmúrù bil ma'ruf tó yẹ báyìí sí àwọn orúkọ tó dáa ni ó sọ ṣùgbọ́n kalimatu haqqin urida biha al-batil now ẹni yìí àwọn kọ̀wárìjì ẹ wá máa wo nǹkan tá ànábì sallallahu alaihi wasallam sọ ń pa wọn. ànábì sallallahu alaihi wasallam ó ní yahkiru ahadukum salatahu ma'a salatihi. ànábì náà yẹn sọ̀hábà tẹ́ ẹ bá gbé ìròyìn sẹ́gbẹ̀ẹ́ ìrun wọn tẹ́ ẹ bá rí báwọn eléyìí ṣe ń kírun tó ẹ fojú yẹpẹrẹ wo ìròyìn ìròyìn yẹpẹrẹ lẹ́gbẹ̀ẹ́ ìrun wọn àwọn eléyìí ń kírun jù mí lọ. kí ni wọ́n ṣe yẹn o wọ́n ń kírun iṣẹ́ rẹ̀ àbí kì ṣe rẹ̀ wọ́n sì yá máa wù máa sì àmì hì tẹ́ ẹ bá gbé àwẹ̀ yín sẹ́gbẹ́ àwẹ̀ wọn àwọn eléyìí ń gbà yàrá ya àwẹ̀ ẹ̀ lẹ́mí àwẹ̀ tó wọn. ànábì sallallahu alaihi wasallam sọ wípé yaqra'una al-Qur'an àwọn eléyìí tó tọ́ wọ́n ń kẹ́ al-Qur'an ṣùgbọ́n la yujawizu hanajirahum wa riwaya la yujawizu taraqiyahum ṣùgbọ́n kò kọjá kíka ọrùn lásán wọ́n máa dùn sí wọ́n máa kà á. ànábì sallallahu alaihi wasallam wọ́n sọ wípé hum kilabun nar àwọn táwọn wíyì ajá àánú náà ni wọ́n kí lára bí pé wọ́n lẹ́yìn pọ́ ma náà ni wọ́n tán ànábì tó wá fi ìròyìn yẹpẹrẹ ròyìn wọn ṣe rí eléyìí ẹ̀yẹ́ kí n sọ kí ní kà fún yín àwọn àbáàsù náà máa ń mú wa ẹlọ́kàtìrà kan tó ń pè ní iskatul kalbi la'awi yusuf bin adillah iskatul kalbi la'awi yusuf bin adillah al ṣe àṣekhuna al-allama ṣekhuna al-allama jare ṣekhuna al-allama muhaddisu dari yaman muhaddisu dari yamaniya afaayi onankpe ni mokbil bin hadi alwadi'i afaayi àwọn wọn ti tíra yẹn wọ́n ní iskatul kalbi la'awi gbígbẹ́nu ajá ti ń gbó dání talajana yusuf bin abdullahi al-qaradawi nínú bẹ̀rẹ̀ tíra yẹn wọ́n mẹ́rin wá lórí pé ẹnìkan sọ fáwọn sinimá pé Yusuf ní ajá ti ń gbó pé olùmọ̀ nínà wọn ní láyéláyé ọ wà lómọ ní hajj kéèyàn pé oníbídíà lórúkọ tí ò dá wọn mẹ́rin wá nínú àwọn ẹ̀rí tán mú wá lélẹ̀ pé anẹ́bí pé àwọn kọ̀wárìjì ní kìláàbù nínú àwọn ẹ̀rí tán mú wá ọlọ́wọ́n bá àlékẹ́lá sọ nínú suratul Jumu'ah ọlọ́wọ́ bá àlékẹ́lá pé àwọn kèfèrí ní ṣìmáọ̀ masaluhun ka masali ṣìmáàrì yahmilu asfaro bí sa masalu qawmi alladhina kadzabu bi ayatillah àpèjúwe tí ọ̀dà ọlọ́ọ̀bà ní ká mọ́ fi ṣe kí ni ọlọ́ọ̀bà ní ká mọ́ fi ń ròyìn wọn. wùláyí kẹta la nàám balùwùmá bọ́ọ̀l ọlọ́ọ̀ ni wọ́n dà bí ẹranko wọn amúrísìírísìí àwọn ẹ̀rí wá pé ìgbà míì èèyàn lè tí àwọn abẹ́ yẹ pẹ̀lú níbi díà èèyàn lè pé lórúkọ sí ọ̀dà láti ṣe dámú ẹ̀. wọ́n náà lọ ka tí àti mo sọ yẹn lọ́mọdé ṣe ti rí níbi àdìsí wọn mẹ́ka yìí yóò yẹ ní pé wàlọ́ọ̀yà anábì lè má àwọn oníbídíà gan kódà anábì bá débi wípé èèyàn lè pa àwọn oníbídíà àbí àwọn kọ̀wárí jọ oníbídíà ní wà bó ní súnà anábì yìí sàwọn tẹ́lẹ̀ pé ká pa wọn ibi tí àwọn lè mọ́ oníbídíà dé ìyá wọn lè débi pípa wàlọ́ọ̀ ìyá wọn lè débi pípa nígbà táwọn kọ̀wárí jíjà jáde àwọn sọ́ọ́bà pa wà bí wọ́n pa wọ́n kí ló ní kí ni wọ́n jẹ̀mọ́ oníbídíà alì tó pa wọ́n sókò wọ́n kèfèrí tábìlà sọ pé tó jẹ́ kèfèrí ni alì òkò wọ́n kèfèrí ó ní ikhwanuna baghaw alayna amushrikunahum qala min ash-shirki farru amunafiqunahum qala inna al-munafiqina la yadhkuruna allaha illa qalila qalu wa man hum qala ikhwanuna baghaw alayna fakọtẹnáhùn ọmọ ìyá wa ni wọ́n wọ́n tayọ àlàlé wa lórí ní tàbí bá wọn jà arábì sallallahu alaihi wasallam ní kìláàbù alì náà ni wọ́n arábì sallallahu alaihi wasallam sọ wípé àwọn eléyìí sharru qatla tahta adini sama àwọn ni wọ́n burú jùlọ ní àwọn téèyàn máa ń pa lábẹ́ sámà ọlọ́wọ́n ba wa khayrul qatla man qataluhu wa khayru qatla man qataluhu gbogbo àwọn eléyìí táwọn kọ̀wá gbogbo àwọn táwọn kọ̀wá jìbá pa a ẹni rẹ̀ mọ̀ ni o ẹni tí àwọn kọ̀wárì tí ikú rẹ̀ bá tọwọ́ àwọn kọ̀wárì jì wáyé ẹni renu ànábì wá ní ẹni tó tún wá lóore jùlẹ tó bá tó pa wọ́n ànábì sallallahu alaihi wasallam pé táwọn yìí bá ti jáde uqtuluhu nípa ni ẹ pa wọ́n fa fi qatlihim ajran liman qatalahum yawm al-qiyamah torí pé ẹbẹ́yìn lọ́yẹ káàmà fòrí ra wọ́n lórí ni manhajj tí ọjọ́ tànẹ́bì rárá ẹ wo bí anẹ́bì ṣe lè kókó máwọn ní bídá ló fi jẹ́ sí pé àwọn sọ wípé àṣíjẹtù àìlà àní bídá mankiba kí yẹn lè kókó máwọn ní bídá ipò tó dánú ẹ̀sìn tásọ pé lágbájá nínú àwọn على أهل البدع أجل تلككو أبو بكر إمام أحمد ناو يحيى بن معين بقى عنده تكوت على سفيان الثوري إمام مالك بقى بنت من بنت وين وكان شديدا على أهل البدع طبعا وين سيالون إنكو أبا وكان متعاطفا مع أهل البدع إمام سعداء ولي بدع إمام باوسي أبي كان يدعو أصحاب البدع ní ẹ̀kọ́ ìlú àbọ̀ ìmọ̀ ń pàwọn orílẹ̀ àkáwà tí wà sí fáwọn èèyàn bó ṣe máa ròyìn sí ẹnu àgbọ́rù ròyìn lára àwọn sálábùrù mọ̀ níláyé ìròyìn yìí tó wà lára àwọn sálábùrù mọ̀ ní filipidi àgbógun ti tẹ́sùn òfin dàrúmọ́ alọ́dọ̀ ni tó bá jẹ́ pé báwọn ṣe ń ta asọ́fà pẹ̀lú wọn rèé wàláhì súnà ó ti padà parẹ́ bídíà làwọn bà láyé lónìí táwọn ṣe táwọn pèlẹ́ sí ìròyìn burúkú àwọn kan gbé wá àwọn sọ́ọ́bà takò ibi tí àlì àwọn ṣíà àbí àti sọ wọn náà wàláì kò sẹ́ni tí ma ń fọwọ́ yẹpẹrẹ máa ní dídá ẹ̀yìn Sabir bùn Isri al-Iraqi ìgbà tí Umar gbá mú ẹ̀mọ́ tó ṣe fún Najda al-Haruri ẹ̀mọ́ nǹkan tí Abdullahi bùn Umar ṣe fún náà gbogbo àwọn ní dídá yẹnyẹn Ibn al-Muljim ẹ̀mọ́ tó ṣe fún wá sí ìdúnà àtọ́ ẹ̀mọ́ tó ṣe fún ẹ́ gbogbo àwọn ilé ire àwọn sálàbù gbogbo ti wọ́n nítorí kí ìròrí wọn bà dẹ̀sùn máa lọ́wọ́ kí làwà lónìí àmọ̀tọ̀ bí àwọn ìwánú mùsùlùmù kìíní kẹ́nà ní wá ẹ̀yìn kẹ́mẹ́jà fọ́nra wa káyẹ̀lẹ̀ yẹlẹ̀ àà ilé ìbáyìí tó burú ni ìtànàbí sallallahu alaihi wasallam sọ nípa àwọn khawarij ìgbà tí sheikh rasulan wọn sàlàyé ọ̀rọ̀ yìí wọ́n ni wàlàm yóò àmìlùhùmù anábì òfin mọ̀wázánà bá wọn lò pé adúrò wọn tán kí anábì ò tí ẹ̀ wòye sí rárá adúrò àwẹ̀ tán gbà anábì ò wòye sí rárá adúrò ìforíkẹlẹ̀ wọn àwọn ìbádà wọn ìka kọ̀ránì wọn anábì kò wòye sí rárá kí anábì nígbà bá wọn lò anábì òfin mọ̀wázánà bá wọn lò gbogbo hasanẹ́tì tí ń bẹ lọ́dọ̀ wọn gbogbo dáadáa tí ń bẹ lọ́dọ̀ wọn pátá ìrẹ̀lẹ̀kọ́ máa yá gbádá pé ẹ ọ̀ya nísìn àwọn èèyàn máa ṣe gbogbo kan ìsìbí ìsìbí gbogbo dáadáa gbogbo tí ẹ̀ sí dáadáa lára ẹlòmíì mọ́ ẹ̀ sí mẹ́rin tó sọ bẹ́ẹ̀ nu fídíò yẹn ìsibí ìsibí gbogbo lábùlù yìí sì ní kẹkọgọrùn ọdún gbogbo lábùlù yìí ẹni mi wà múra kẹkẹkẹkẹ olóògbé àmọ́ sọsùn wọn tí wọn fi wọ àwọn èèyàn gbogbo bá ṣe òkìlẹ dákọ lára ètò mọ wá zánà ní sọ fún yìí dáadáa ọkọ lára àwọn kọwárì ẹ sára fi bá wọn lò sára fi ní káwọ yẹn sí dáadáa wọn anábì òfin mọ wá zánà bá wọn lò láyé mo sọ fún yín pé ṣe rí mùwájá náà àwọn ìhùwánù ni wọ́n ní wọ́n fẹ́ fi drag àwọn kan wọlé ni. ìwádùú dáadáa àwọn yẹn sì dáadáa fẹ́ sùn àwọn eléyìí náà ìwádùú tí àfẹ́ kọ́ńpẹ́ sí ni ìwádùú kìíní kan ni àwọn olè gbàyẹn láyéláyé àsìkò mi ti lọ ẹ̀jẹ̀ kí n ìgbà tí wọ́n wá bá Abdullahi ibn Umar ibn Mas'ud wọ́n sọ fún yí pé àwọn èèyàn kan ti jáde lọ́dọ̀ wa yaz'umuna alla qadar yaz'umuna alla qadar wa anna al-amra unufun àdìsọ́kà tí wọ́n ní pé kò sí kádàrá àìsẹ́yọ kẹyẹ náà ni o kò jẹ́ kí ni kò sí kádàrá àìsẹ́yọ kan tí wọ́n takò yẹn àìsẹ́yọ kẹyẹ ọyọ wọn jáde kó náà rí súnà fún wọ́n síbẹ̀ ẹ̀mí wọn bí tá a bá ìtìrí tiẹ̀ o tó láì ṣe ẹyọkàn yìí ọ̀yàn àìṣe ẹyọkàn yìí ni Abdullahi bin Mas'ud ṣe fi yọ wọn kódà Abdullahi bin Mas'ud kàfàrọ̀ wọn nítorí àìṣe ẹyọkàn yìí gbogbo olùmọ́ sí bàbẹ́ abẹ́ẹ̀kọ́ ni torí Abdullahi bin Mas'ud máa padà kàwọ́ ẹ̀ tó sọ fún yìí sí yẹsẹ̀ ìmú ni Allah qadar wà á nà amọ̀rọ̀ onufun wọ́n sọ fún Abdullahi bin Mas'ud bẹ́ẹ̀ Abdullahi bin Mas'ud sọ pé tẹ́ ẹ bá padà dọ́dọ̀ wọn ẹ bá mi sọ fún yín pé a ní ìbárí minhum èmi ò mọ̀ wọ́n rí o ìyìn ní kẹ́kẹ́ ṣe pẹ̀lú wọn èmi àti wọn ìyìn nífẹ̀ẹ́ wọn ìyìn ní bá wọn ṣe àìníjọjọ púpọ̀ a ní ìbárí minhum wà á náwó mọ́ra áwù mi nì ẹ̀yìn sọ fún fáwọn náà wọn kọ́mọ̀ sọ fáwọn mọ̀mí rí o èmi ò tí wọn àjọ àjọ mara wa rí tí kọ̀ọ̀kan bá ní tó tókè uhud ní gold òkè wúdi tó tí n bá tí n bá bù kéré yóò tó mẹ́rin òkè zóbi wàrà mòkè zóbi àbí tẹ́ ní tó òkè wú tẹ́lì kọ̀ọ̀kan bá ní tó òkè wú ní gold fàǹfàkọ̀hù fi sabilillah tó wá ná sójú ọ̀nà náà ọba tó fi tán máa ọlọ́run nígbà lọ́wọ́ ẹ̀ ẹ sọ fún wọn ìfẹ́ mọ̀ wọ́n rí ìfẹ́ rí wọn ẹ wá máa wo ibi tí mo wá fẹ́ padà sí rèé ìgbà tí àwọn tí wọ́n lọ bá Abdullahi bin Mas'ud ìtàn fẹ́ fún Abdullahi bin Mas'ud nírò nípa àwọn wọ̀nyí wọ́n ní àwọn wọ̀nyí yatakọ̀fàrún al tó ń ti irú nǹkan yìí dáadáa ní àbí èṣe dáadáa tó ti bẹ́ Abdullahi bin Mas'ud òfin muwazana báwọn ni pé àà ah, ẹ̀ dáadáa wá ń bẹ lára wọn náà <laughs> ẹ́ láyéláyé láyéláyé òun ni ẹ má jẹ́ kí wọ́n ẹnìkan ẹ má gbàkẹ̀jẹ pẹ̀lú ẹnìkan tí wọ́n sọ fún yín pé àwọn eléyìí wọ́n nímọ̀ gan àwọn eléyìí wọ́n nímọ̀ gan irọ́ Al-Imam al ta'ala wọ́n ti jókòó yọ wípé al-ilmu ليس بكثره الروايه ولكن العالم من اتبع السنه والهدى كيف تنفهم هما نبي او هاكينيكا او هاكينيكا او تونيكينيكا ها انغا تو ان سعودي ها هو من جيكينيكا وا هاكينيكا فاري واني <laughs> ليس بكثرة الرواية ولكن العالم من اتبع السنة والهدى ها هل يعني تنقل لوما او لنتي بان تيلي سنه tó dẹ̀ ń tẹ̀lé ìmọ̀nà òun lẹni tó ń pè lólùmọ̀ ṣùgbọ́n tó rẹ́lẹ̀ yìí tọ́kà kó gbogbo ẹjọ́ yẹn ìyẹn ò túmọ̀ sí pé ìmọ̀ ń bẹ lára rẹ̀ ìyẹn ò túmọ̀ sí pé ìmọ̀ nìyẹn kò yẹ báyìí nísìn so eléyìí báyìí òun ni nǹkan tí alimọ́ bọ̀dọ̀ bàbá harisọ ó máa fi parí ẹ̀yìn mọ́ bàbá harisọ pé wà ìlàm rahimakallah lọ́mọ kọ́lọ́mọ kèé ṣe pé ìmọ̀ ni kéèyàn gba ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wá kéèyàn há ọ̀pọ̀lọpọ̀ nǹkan kó ní tíra bámú kó há tíra bámú kèé ṣe pé nǹkan pè ní mà. wa innama al-alimu man ittaba'a al ẹni tó ń pè ní olùmọ̀ ẹ̀rùn tí bá ń tẹ̀lé mọ̀ yẹn gẹ́gẹ́ tí ń lo ìmọ̀ yẹn gẹ́gẹ́ tí tẹ̀lé àwọn sunna. wa in kana ومن خالف الكتاب والسنة gbogbo ẹnikẹ́ni tó bá fi lè yapa tírà Ọlọ́run bá àti súnà fọwọ́ sọ́hìbù bídà oníbídà ni àìṣe mélòó ni ẹ fọwọ́ sọ́hìbù bídà wà in kana kathira al-ilmi wal-kutub ìmọ̀ rẹ̀ ọba pọ̀ tírà rẹ̀ ọba pọ̀ sharhu súnà al-Barbahari ibẹ̀ láti rí ẹ má jẹ́ káwọn kan tẹ̀yìn jẹ ẹ ọlá tí bẹ báwọn olùmọ̀ wọ́n fẹ́ fi ọgbọ́n ni wọ́n fẹ́ fi pè yín lọ sọ́dọ̀ àwọn ará bí ni ẹ olùmọ̀ èèyàn máa ń pọ̀ wọn lẹ́ni àà ah, ah. àwọn àwọn tọ́pìkì kan tó jẹ́ sí wípé wọ́n rí ti kí ìfẹ́núbọ̀ wọ́n rí ti pè yín lọ sọ́dọ̀ àwọn tí wọ́n dúró lórí manhajj al-sunnah wal jamaa'ah àwọn olùmọ̀ àìsí àwọn olùmọ̀ kíríkà àwọn olùmọ̀ ẹ má jẹ́ ká fi irú tọ́pìkì